الله أكبر حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وخاتم النبيين وبعد a kí ọlọ́run a gbé ògo fún ọlọ́run a fi ẹ̀yìn fún ọlọ́run ọba tó yọ̀ǹda ọjọ́ òní fún wa. alhamdulillah. a ló fi ọjọ́ náà fi ṣe sàrà fún wa tá a padà wá sí ojúlé iṣẹ́ Sunna TV Yorùbá nílẹ̀ Benin láti wá pàdé àwọn olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin gbogbo ìjàmọ́ àti máa ń sábà tẹ́tí sọ̀rọ̀ wa tí wọ́n máa ń wà nínú amóhùnmáwòrán yìí adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba tó ní ká tó ní pàdé lónìí ọba náà ni adúpẹ́ fún kọ́lọ́run jọ jáde kó gbọ́pẹ́ wá sí àyè ọpẹ́ fún wa a kí ọlọ́run lérò oore tí ń ṣe fún wa ní gbogbo ìgbà lẹ́yìn àgbà náà wá tọrọ ìkẹ́ ìgẹ̀ fún wa Muhammad sallallahu alayhi wa sallam ọba ránṣẹ́ tó sì jíṣẹ́ náà gẹ́gẹ́ bó ṣe yẹ ìkẹ́ ọlọ́run wa sallam àwọn tí wọ́n ṣiṣẹ́ gbudugbudu tí Islam fi di tó rọrùn lágbàáyé lónìí tó sì di tó kárí ọlọmọsàbáwá kẹ wọn ọlọmọsàbáwá kẹ wọn lábẹ́ tí wọ́n á gbogbo àwọn afá tí wọ́n jẹ́ kí Islam kó wọ àdúgbò kọ̀ọ̀kan nínú ìran kọ̀ọ̀kan pàtàkì jùlọ àwọn tí wọ́n ṣe gbudugbudu iṣẹ́ tí Islam fi di tó rọrùn nílẹ̀ Yorùbá láti ibi tó ti bẹ̀rẹ̀ tí ibi tó dé lálá ìgbàgbé markaz bíi táwọn náà ti kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wa Alhaji Shitu Sani bàbá wa bàbá bàbá wa bí a máa bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọlọ́njẹ́ kálíkì àwọn ọ̀dà fún wọn. pẹ̀lú àwọn àfa ńlá ńlá jàǹkàjàǹkà tí wọ́n jọ ṣiṣẹ́ náà ọmọ wọn alkhalifa ahmad shitu sani kárí gbogbo àwọn àfa àtayọ òsì fún alátìlẹ máa dárúkọ wọn ọlọ́run bá mọ àwọn sì mú ká wọn hmm. àwọn jàmọ tí wọ́n dúró tì wọ́n àwọn ìyàwó àwọn ọmọ tán ti lọ ọlọmọsàbà akẹwògùn wọn ọlọmọsàbà àgẹwọn kọlọwọn ṣekún sí fún wọn àwa ṣàdúrà fún gbogbo àwọn àgbààgbà ẹ̀sìn nílùú benin àgbẹ̀ lórí àwọn bàbá wa tí wọ́n wà lérí aṣáájú tánjẹ́ aṣáájú Islam nílùú pẹ̀lú lónìí bàbá wa àti Sulemanu ọlọ́mọ alẹ́kùn àláfíà rẹ̀ ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ ọlọ́mọ bàdá ọ̀là wọn jẹ́ ìṣàdúrà fún akọ̀wé àgbà bàbá wa sèkìrìtẹ́ wa tó jẹ́lẹ́ lè yóò sọ ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ àwa fi àwọn méjèèjì fi kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ètò náà àti Islam fi ń jẹ́ ètò rọ̀ nígbè náà lónìí ọlọ́mọ ṣàbàwádó ti yálà ìgbàgbé gbogbo àgbààgbà ìmáàmù nílùú Kútọ́ntà wáyé bàbá wa Ibrahim Usman tá a ti sọ̀tọ̀ dárúkọ wọn bàbá Habibullah Ibrahim ọlọ́njẹ́ kí eh, ẹ̀mí wọn gùn ọlọ́sìn tó gbogbo wọn àfọwọn méjèèjì ẹbí ṣàdúrà gbogbo àwọn ìmọ̀mù nílùú Kútọ́nù àti gbogbo òkè wa lọ́hùn àwa bọ́ sílùú alájàṣe ibi táwa náà ti wá bàbá wa ìmọ̀mọ̀ àgbà tí ń bẹ̀ ń bẹ̀ lónìí ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ ọlọ́run jẹ́ àrí bàbá jìnnà àwa kí bàbá kú oríire ti ayẹyẹ tí inú islamic wa ṣe fún anjọ́ o ọlọ́run jẹ́ kí òye náà mọ́ bàbá lórí ọlọ́run jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ oríire àtàláfíà lẹ́yìn rẹ̀ ọlọ́run má fi kú tó yá pọ̀ wọ́n má wọn má fi pàyàwó gbogbo jàmá lẹ́yìn wọn la ilaha illallah wa sàmúsì lánàá tó ń yá gba àwọn ìmọ̀mù nílùú àjàṣẹ́ bákan náà hmm. ọlọ́run àrí bàbá méjèèjì níbi ṣàdúrà gbogbo àwọn ìmọ̀mù yányán gbogbo àwọn afá alátòkèdélẹ̀ lálá ìdánìkan sí ọlọ́run mọ́ fi wálẹ̀ ọmọdé tí wọ́n mọ́pọ̀ òràn wọn ṣẹ́ yá jèrè iṣẹ́ náà ní ayé àdálìkì àmọ́ àwọn abọ́sí agboolé wà yìí àwọn bàbá wa bàbá alábàríkà tọ́lọ́wọ́n bá fi ṣe dáadáa ìran bàbá wa alhaji abdulrazak sefudin àríkọ́ṣe súpà ọlọ́njẹ́ àrí bàbá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn rú wọ́n jẹ́ kí wọ́n máa padà sí ibú wọ́n jẹ́ kí wọ́n máa padà sí ìbàdàbúrú àwa kí ọ̀nà alhaji wa musa saka ọlọ́run jọ jàre wọ́n fi nǹkan kan ṣe wọ́n ọlọ́run mọ́ dorí tì wọ́n mọ́ yẹ̀yẹ́ wọn afẹ́wọn méjèèjì fi kí gbogbo àwọn bàbá wọn látòkè délẹ̀ táyé òsì tá a mọ̀ dárúkọ gbogbo wọn alhaji yakub alhaji abdulmujib kárí gbogbo wọn yányán lọ́kùnrin wọn lóbìnrin wọn ọlọ́run mọ́ bọ̀lá wọn ọlọ́run ló fi wọn fi ṣàpọ́nlé islam ọlọ́run mọ́ yẹ̀yẹ́ wọn láyé láyé yẹ̀yẹ́ wọn irú kílẹ̀ yìí ọlọ́run mọ́ jẹ́ wọlé tọ̀ iléeṣẹ́ náà fi bàjẹ́ tí ìlọsíwájú fi ń bá ọlọmọṣàbà lẹkùn àdáfíà báwa gbọn aláṣẹ lábò ètú lálẹ ìgbàgbé ọmọ ìyá wa ìyá wa tí ń gbà nínú ọmú mọ ọràn ní gbogbo wa ọlọmọ fi nǹkan ṣe mọṣà wo kó wo àwọn ọmọ rẹ ọlá ìlà ọlá àwa kí dókítọrọ wa gbà dókítọrọ abdulrahim tí ń ṣètò báwa fa ṣe máa wá báwọn ìmọ̀ mo ṣe máa wá sọ àwọn ọ̀rọ̀ tó ṣàǹfààní sáyé ọlọmọṣàbà wa gùn lẹ́nu ọlọmọ alẹ́kùn àláfíà rẹ ọlọmọ bàdáwọlà rẹ jẹ́ ká lọ ẹ̀ máa dá ká lọ àwa kí gbogbo àwọn ìmọ̀ àwọn àfa àwọn dàkátìrà àwọn àyímà táwọn ń ṣètò lágboolé yìí ọlọ́run jẹ́ ká àlùbáríkà gbogbo akọ́ wọn jẹ́ ká ní àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ alálùbáríkà tó ṣe jù àwọn náà lọ́wọ́ ìlà ìlọ́lá àwa kí gbogbo ẹ̀yin jàmá àti ẹ̀yin sábà tẹ́tí sí wa ní gbogbo gbà lọ́kùnrin wa lóbìnrin wa dáwà tá a wà ń tòsí àtàwọn tá a wà lókèrè ọlọ́run ò má fi wálẹ̀ má padà lẹ́yìn wa ọlọ́lá ìlà ìlọ́lá ọlọ́ àjẹkànṣọ ọlọ́run jàmá ohun tá a fẹ́ yẹ̀wò lónìí òun náà ni ọ̀rọ̀ kan tí wọ́n múlé wa lọ́wọ́ ká ṣàlàyé nípa rẹ̀ zakanu Islam gbogbo aná la mọ̀ pé nǹkan pàtàkì ni ṣùgbọ́n tán ní ká yẹ̀wò lára rẹ̀ òun náà ni kí láǹfààní ti ń bẹ fún zaka nínú ẹ̀sìn wọ́n lè ṣe máa ń yá. àǹfààní wo ni tó ń bẹ fún láwùjọ gbogbo mùsùlùmí. wọ́n lè tẹ̀sán adìyẹ. bọ́ fi ń yọ ǹjẹ́ ó tún láǹfààní kan tí ń ṣe fún yẹn náà ó jẹ́ pé ọ̀rọ̀ mẹ́ta láàyànjú lọ́tọ̀ọ̀tọ̀ nínú wákàtí kan tá a bá fi bára wa sọ̀rọ̀ yìí a sì lè lọ láláì ṣàlàyé kí ni jẹ́ zaka gangan bó fẹ́ báwọn àfa àti ṣíwájú tán ti ṣàlàyé fún wa nípa tí ń jẹ́ zaka àti ọ̀rọ̀ yẹn bẹ̀ a nífẹ̀ẹ́ ṣe àlàyé àǹfààní tí ń bẹ lára zaka ká má padà ara wọn létí tí ń jẹ́ zaka gangan. ìyàrá kúnnú mi náà rẹ̀ ká nínú ìsìlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ orúkún kan ló jẹ́ nínú àwọn orúkún tó fẹsẹ̀ múlẹ̀ nínú Islam tí ò ṣe fi ṣe. wà á ṣe ìrọ́tò mi ṣàìrí. ó wá jẹ́ kan nínú àwọn àmì ó kan nínú àwọn nǹkan agbára tí a lè fojú kéré rẹ̀ tá a lè bù dànù pé èwo lè yí nínú ẹ̀sìn zaka nǹkan gidi ni àmì tó sì lágbára nínú islam nínú àwọn nǹkan àmì tí ń bẹ nínú islam. wa hiya fi lughatin turatun wa nama. ẹ̀bà táwọn elédè lárúbá fẹ́ tu ní ṣákálá wọn ni wa hiya turatun òun náà ni ti máa ń wẹ nǹkan mọ́ òun náà lọ ṣe àtìkàǹkàn tí máa ń fọ ìdọ̀tí mọ́ òun náà ni ànàmáwù òun hmm. náà ni nǹkan tí máa ń jẹ́ kí nǹkan dìde dàgbà tí nǹkan bá ń bẹ ní kékèké kékèké irinṣẹ́ wo láàlò fún láàlò fún ajílẹ̀ wo láàlò fún ilẹ̀ náà tí ilẹ̀ náà ó fi di ilẹ̀ tó gbèrú tó wúlò tó ṣàǹfààní zakari. wọ́n fi sílẹ̀. abádọ́dọ̀ abádọ́dọ̀ àwọn onímọ̀ tí máa ń fún àlàyé yékéyéké tabádọ́dọ̀ àwọn onímọ̀ tí máa ń fún àlàyé yékéyéké nípa nípa zakari yọ àwọn náà mú àlàyé wọn wá lórí ẹ̀. ìsìkìtà ọmọ àlè yóò ṣàbàrí mi ní àmúwá lèmọ̀ká láfihàn yóò àdó tàwùsí òwò alámọ̀sítàkìkínà mọ́ àyìní. mọ́ àyà ní ìnáwó sábà wọn ná àwọn onímọ̀ alálàyé nínú ẹ̀sìn wọ́n ń ṣe àlàyé fún wa wípé òun náà ni owó tó láṣì hmm. òun náà ni owó ọ̀rọ̀ ọyàn ẹ tá a fàyọ nínú àwọn tí ó tọ́ sí nínú àwọn tó tó yọ lọ́dọ̀ wọn gbogbo èèyàn kọ́ là zaka nínú owó rẹ̀ a lè kí ọmọdé mọ́lẹ̀ tí ó ti bàlágà pa fẹ́ yọ zaka nínú owó rẹ̀ a yọ zaka nínú owó àwọn tó ṣe pé wọ́n ti tó zaka yọ wọ́n ti dógòńgó nínú ẹ̀sìn tó ṣe wípé bàbá yọ. yọ̀ọ́dún tó sí òun ọlá musa kí nàmú ayé ní nàwọ́sùpá. tàbá wa yọ àwọn àgbékalẹ̀ fáwọn tó tọ́ sí nínú àwọn ẹni ẹ̀ṣà àwọn ẹni ẹ̀ṣà tó tọ́ sí ta bá rí ìròyìn káyọ̀ zaka fún wọn ta bá gbà lọ́dọ̀ àwọn olówó ta gbà lọ́dọ̀ àwọn ọlọ́lá á wà gbé fún àwọn ẹni ẹ̀ṣà ta bá rí ìròyìn kan gba zaka lára wọn àwọn la fẹ́ gbé fún. wà á rọ́fà àlùfùkọ̀ á. bàtà onímọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ṣàlàyé zaka fún wa. وهي فريدة مالية مخصوصة وبمقادير مخصوصة. àwọn onímọ̀ afíkíhù nínú ẹ̀sìn àwọn alágbọ̀yé ẹ̀sìn wọ́n ní ọ̀rọ̀ ìyẹn owó kan ni tá a ṣàlẹ́ṣà pẹ̀lú òdiwọ̀n kan tá a ṣàlẹ́ṣà. wọ́n tó dán ká sí. tá a máa gbé fún tá a máa gbé tá a bá yọ níbẹ̀ ìyálà ojówó ni ìyálà ojẹ́ dúkìá ni tá a bá yọ níbẹ̀ tá a máa gbèsè ayé kan tó tún yá ayé ẹ ṣá kí ṣe gbogbo bí la lè sí. wà tó lọ́wọ́ sí lẹ́tọ̀ ẹ fi máa sọ rí fi máa kà sún sọ. tá a gbèsè ayé kan tó yá ayé ẹ ó jẹ́ sí pé tá a lọ́dọ̀ àwọn ẹni ẹ àgbè fún àwọn olódùn kan tó jódùn wọn ẹṣà àgbè hmm. fún àwọn ẹni ẹṣà tá a bá rí ìròyìn kápá zaka lára wọn hmm. ẹ̀rí bẹ́ẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ a wá gbé fún àwọn tó ṣe pé ó tọ́ sí hmm. gẹ́gẹ́ bí àwọn ẹni ẹ̀ṣà kì gbogbo èèyàn láàyò zaka fún ní Islam. kọ̀ọ̀lá tá lọ. nígbà tó lọ́n fẹ́ sọ ìṣe pàtàkì zaka fún wa. wa anfiqu mimma ja'alakum mustakhlafina fi. ọlọ́run bá ń sọ fún wa pé ẹ̀yin èèyàn owó tó jọ́ ó ti ń bẹ lọ́dọ̀ yín kì í ṣòwò yín. Hmm. tẹ́ bá lọ ṣiṣẹ́ tí bá kàn ó má sọ pé mo ṣiṣẹ́ mo rówó. òṣìṣẹ́ orówó ṣùgbọ́n àfiẹ́ṣọ́ owó ni àfiẹ́ṣọ́ hmm. owó ni fáwọn tẹ ẹjọ́ fẹ́ máa ná fáwọn hmm. tó fẹ́ máa gbà á lọ́dọ̀ rẹ. wàá fi kú mi máa ṣe alákùn mustapha fìnàfì. ọlọ́run ẹ̀ ná nínú tá a sọ pé yóò máa kárí yóò máa kó lọ́dọ̀ ẹnìkan bọ́ ẹnìkan yóò mọ ti ọ̀dọ̀ olówó lọ sọ́dọ̀ mẹ̀kúnnù ẹ̀ná nínú nǹkan bẹ́ẹ̀ tá a gbé sọ́dọ̀ yín. falladina amanu minkum wa anfaqu lahum ajrun kabir. ọlọ́run àwọn tó bá gba ìgbàgbọ́ àwọn tó bá ní ìgbàgbọ́ lórí ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ ni pé kí wọ́n ná nínú tá fi ṣọ́ wọn kánná nínú ta fún wọn tí ń jówó ní tán ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá na wọ́n ní ẹ̀san tó tóbi lọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá. wọ́n kọ́ làádọ́. ọlọ́run tó ń sọ fún aláyè mi. wà á dúhùn mi máàlì lọ ilẹ̀ ní àdágún. ọlọ́run ni wà á dúhùn mi mi máàlì lọ ilẹ̀ ní àdágún ọlọ́run ní ẹ fún wọn nínú owó ọlọ́run ọba tó gbé fún yín yìí ní pé ó ti ń bẹ lọ́dọ̀ yín kì í ṣe tiyín ọlọ́run ọba ló ní ọlọ́run tí mo bá sì ní nǹkan kan màá pàṣẹ bí tẹ́ ẹ fẹ́ na sí màá tọ́ka bí tẹ́ ẹ na sí ọlọ́run ni wàá tó rún mi mọ́ lè lọ ilẹ̀ sí àtàkùn. owó ọlọ́run ọba ti ń gbé tó gbé sọ́dọ̀ yín ẹ̀nà inú ẹ̀ ẹ̀ fún àwọn tó yẹ kán bá mẹ́. fàlìmọ́lù mọ́lù wá. owó tẹ́rì yẹn owó ọlọ́run ọba ni wànásù mustakhlafina bí. àwọn èèyàn sì lẹ́tọ̀ kó dọ́dọ̀ wọn hmm. àwọn èèyàn lẹ́tọ̀ kówó yẹn yí títí tí kó padà dọ́dọ̀ wọn tó kó owó ọlọ́run ọba ni kò ní jókòó sọ́dọ̀ ẹni tó gbé dání nìkan yóò kárí yóò máa lọ yóò máa bọ̀ yóò máa fira ìgbèrú fi kún lọ́dọ̀ ẹni tó wà lọ́dọ̀ ẹ̀. àmọ́ fàwa ìdùnnà àdìníyà. eléyìí náà ni àǹfààní tá a gbọ́ fi kún lérí ìmọ̀ tí ń jẹ́ zaka gẹ́gẹ́ báwọn tó ṣíwájú ti ṣàlàyé fún wa nípa tí ń jẹ́ zàká àwọn ọ̀nà tá a pín sí gbọ́dọ̀ àgbè gbà àwọn tó ṣíwájú wa nínú ọ̀rọ̀ yìí wọ́n ti ṣàlàyé ṣùgbọ́n kí láǹfààní tí ìsìláàmù fi ní ká yọ zàká fẹ́ni tó bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ àǹfààní òní ń bẹnu zàká yọ nínú ẹ̀sìn táwa fẹ́ gbé gbọ̀nà ẹ̀sìn lọ pé tọ̀ wọ́n ní ká yọ zàká nínú ẹ̀sìn wa kí ló fẹ́ yọ níbẹ̀ fẹ́ni tí bá ń ulama ìlà ànáfàwà ìdàzàkà ti dì تمكن في أنها تقرب المودي لها إلى الله سبحانه وتعالى. àwọn onímọ̀jẹ́ oyè wa ńgbà tí wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ka ọ̀rọ̀ ànábì ka ọ̀rọ̀ ànábì wọ́n wá ń tọ́ka fún wa wípé zakayi yóò tá a rí nì àǹfààní tí ń bẹ lára ẹ̀sìn ni wípé yóò jẹ́ kí ẹni tí ń yọ zaka dọ̀rẹ́ ọlọ́run hmm. yóò sún ẹni tí ń yọ zaka bá ọlọ́run débi wípé gbogbo ohun tó bá rò ní dáadáa àṣẹ àṣì máa gùn yóò tara zaka bá ń yọ ní dọ̀rẹ́ ọlọ́run yóò dẹnìkan tọ́lọ́run bá ṣàlẹ́ṣà lórílẹ̀ ayé. wàtẹ̀rí lumi ní ìmọ̀ nìyí ọjà ń gbé ta bá ń yọ zaka à ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba ni bí a bá sì ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run èèyàn ó ṣe kí ni èèyàn ó dọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn wa àgbà náà gbogbo gbà tí bá ń yọ zaka ni yóò máa jẹ́ kí ìmánì rẹ̀ máa lékún ẹni bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ni máa ń yọ zaka zaka yíyọ ò sí fẹ́ni bọ́dì àfàwọn tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ gbogbo ìgbà tí bá ń yọ zaka ni ìmánì rẹ̀ yóò máa lékún yóò máa di ìgbàgbọ́ òdodo fi nínú ìyọ́mọ ayọ̀ zaka. wọ́n tẹ̀ náà wọ́n tàwa bólú jẹ̀rí ìlú wàlájú làásìmù fi dúnìyà wàlájú. lọ́kàtí wá ń yọ yẹn yóò máa wá jẹ́ yóò máa wá jẹ́ kó máa dẹni tí wọ́n máa bùn ní ẹ̀san gọ̀ǹdìgọ̀ǹdì ẹ̀san ńláńlá ẹ̀san tó tóbi tàmúnáhùn tàmúnáhùn òhun sàwáàbò jẹ̀sìn ẹ̀san tó lágbára tá a yìn ní lórí ẹ̀ tá a yìn lórí ẹ̀ pé ah lágbájá o kú oríire ẹ̀rí yóò máa sun débẹ̀. wàlá àjùlọ àzínú dúnìá wàlá àkìrà. lẹ́yìn wa àgbà náà àǹfààní títún bẹ́ẹ̀ ni pé ẹ̀san tó tóbi tó ga tẹ́nìkan ò ní rírú ẹ̀rí ọlọ́run ọba yóò máa fi ránṣẹ́ sẹ́ni tí bá ń yọ zàká láyé yóò sì tọ́jú ẹ̀ fún sálìkìyàmà nítorí pé kínní ó wà nú àwọn ẹni tí wọ́n ń gbé ní ọba ní ká gbé ó wà nínú wọn ọlọ́run wa sọ́dẹ tí ọlá rẹ̀ yóò máa gbòòrò láyé ẹ̀san tó tóbi apá rẹ ò lè ka hmm. kò ní lérò gbogbo náà ń kó gbogbo tó náà ń kó níwájú tí ó máa wá kan tí ó pé kí la ṣe tí gbogbo eléyìí ń wá tó ṣe náà ní zakato ń yọ nínú alẹ́bí wàdàwó lọ́rù bí aṣáde ànúwà. lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́lá wọn bá jẹ́ ń pàṣẹ wípé ẹni tí yọ̀zàká yóò di ọ̀rẹ́ òun òun ó sì máa san lẹ́san tó pọ̀ òun ó sì máa dùn ní gbogbo gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó kọ̀ pé òun ò yọ̀zàká tí ń jóde kejì ẹni tí ń yọ̀zàká hmm. ẹni tó kọ̀ ibẹ̀ náà lọ́lọ́run ti ń pàṣẹ pé òun náà àdéhùn ọlọ́run ọba lórí tiẹ̀ náà ó tún wà ńlẹ̀. kọ́lá tààlà. ọlọ́run ò ní fòun náà lẹ̀ láláì jẹ torí pé ìkà ni aláburú èèyàn ni èèyàn kéèyàn ni ẹrúkẹrú ni ẹrúkẹrú amilala ni lẹ́nu ni mm. kò dáa fúnra rẹ̀ dépò tó fẹ́ wúlò fẹ́ lómi ọlọ́run wa ń sọ fún wa pé ẹgbọ́n ta tọ́jú kalẹ̀ níyà fẹ́ni tó kọ̀ pọ̀ òun ò yọ zaka. wàlàdí náyà kí ni zúnà zàràbà wàlfẹ̀dọ̀. ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. ọlọ́run kan rán àwọn tá a kó owó góòlù lé lọ́wọ́ hmm. àwọn tá a kó fàdákà lé lọ́wọ́ àwọn tó jẹ́ nǹkan tó wọ́n jù láyé jọ ó dowó wọ́n kó fàdákà jọ ó dowó wọ́n wá kó pamọ́ sílé wọ́n wọn ò fẹ́ jẹ́ kẹ́nìkan máa pọ́ lówó ni wọ́n wọn ò fẹ́ jẹ́ kẹ́nìkan máa pọ́ lọ́lá ni wọ́n ń sì ń rùn jáde lára wọn oúnjẹ yọ lára gbogbo ilé tá ń rà káàkiri mọ́tò bọ̀gìnà bọ̀gìnà tá ń rà káàkiri wọ́n wá kọ̀ wípé àwọn ò ní yọ ẹ̀tọ́ ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́wọ́n bá níbẹ̀ wọ́n kọ̀ wọ́n takú wọ́n di ọwọ́ gbogbogbò pé nǹkan kan ò ní ọkọ̀ọ̀kọ̀ wọn nínú sójú ọ̀nà ọlọ́run ọba adépò táwọn fi ṣàǹfààní fọmọ aráyé. bàbá ṣírí ó ń bẹ adáàbì nàlí. ọlọ́run ẹ fún wa ní ìrò pé owó náà ń bọ̀ wá di ọ lọ ẹ fún wa nírò pé ìyà ńlá ń bọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n á jẹ ìyà tí wọn ò ní rẹ́ni gbà wọ́n lẹ̀ níbi ń tọ́jú ní tí wọ́n ń dáná tí sì ń ṣe tiwọn nìkan àlèmáàlú máàlú lọ owó tí wọ́n gbé dání tọ́ lọ́wọ́n bá ní wọ́n gbọ́dọ̀ fún ọmọ aráyé náà níbẹ̀. ìyá ọmọ yòókù máa àlera bí náírà jahannama. ọlọ́run wá ròyìn nínú tó fẹ́ kà wọ́n lọ́rùn ọlọ́run wá ròyìn pé yá ọmọ yòókù máa. àlera bí náírà jahannama. ọlọ́run níjọ́ tá fi wọ́n sínú náà jahannama tí wọ́n máa pọ́n tótótó ọjọ́ náà ń bọ̀. fatukuwa bí ó ti bá òun. owó wọn tó ń gbé dání nì náà la fẹ́ sọ̀dọ̀ lọ tá fi bà wọ́n lára a fi bà wọ́n níwájú a fi bà wọ́n lọ́sì a fi bà wọ́n lọ́tún. àṣà mákànnì stumlé ọ̀fùsì kan. ọlọ́run ní tẹ lọ dé pamọ́ nìyẹn ohun tẹ́ ẹ lọ dé pamọ́ owó tẹ́ ẹ dé pamọ́ tẹ́lẹ̀ ní ẹnìkan ò ní bá yín ná láyé mọ́ṣáláṣí ò ní rí gbà níbẹ̀ ìlẹ̀kẹ̀ ò ní rí gbà níbẹ̀ ilé ìlú tó ò ní rí gbà níbẹ̀ àwọn mẹ̀kúnnà ọlọ́run bá ò ní jẹ níbẹ̀ ohun tẹ́ ẹ dé pamọ́ góòlù tẹ́ ẹ dé pamọ́ fàdákà tẹ́ dé pamọ́ nǹkan owó ńláńlá tẹ́ dé pamọ́ òun la sọ́dọ̀ lọ tá a fi ń bà yín lọ́tún tá a fi ń bà yín lọ́sì ni. fàtúkù máa kún tó ń takínìdú. ọlọ́run ẹ máa jẹ́yà ìyẹyẹ máa jẹ́ lọ ni torí pé ẹ̀yin náà lẹ dé pamọ́ bí àwọn bá sì dé pamọ́ yóò jẹ́. wà á mọ̀lùmọ́dì zakata hùn. ṣùgbọ́n kẹwàá rẹ̀ ni tó gba ọlọ́run ọba gbọ́ tó mà pé kí la hmm. jẹ tí ò tán hmm. ibi la ti kan owó ibẹ̀ náà la fi sí ẹni tó ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ tí wọ́n á yọ zaka nínú owó tiẹ̀. wàdà wúlọ òbí mọ́kì dunu bí wàdà yàwó. kò sí kò yà ẹni bá ń wáwó lọ yóò máa tẹ àwọn òfin máa wọnú ẹ̀ ọlọ́run níwọ̀nba wípé gbogbo ìgbà tí wọ́n ó lọ nì níjọ kó búra sí irọ́ níjọ kó jèrè lájẹpa níjọ hmm. kó kọjá là nínú iṣẹ hmm. nínú tọ́lọ́run bá ọ̀fẹ́ àmọ́ ó mà bẹ́ẹ̀ ó mà pé zaka iṣẹ́ ti ń ṣe lára nù ni ó wá yọ nínú owó òní ó yọ zaka ń bẹ̀ ó ṣe sàrà níbẹ kí lọ́lọ́run bá ṣe. wàdàwọ́ láwùn bí màkì dùnú bìrì wákàtọ̀ yá. ọlọ́run àdéhùn àwa lọ́dọ̀ wọn ni wípé á pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ láàrin ìgbà tí wọ́n ń wá owó lọ nì àwọn àṣìṣe tí ń bá wọn láàrin ìgbà tó ń ṣiṣẹ́ ajé lọ nì ọlọ́run náà àdéhùn tiwa ni pé a pa àníwò àníbi wọn lọ́la pé ti yọ̀dà kánú. kàmá kọ́lá nàbí sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ bí ànábì wa Muhammad kí àtọ́lá kó wọn lọ́ba ó fún wa ní ìrònú ọ̀rọ̀ rẹ̀ pé. sọ́dọ̀kọ́ tuntun ti fi olùkọ́ tí àtẹ̀kámá yóò ti fi olùmọ̀ òná. alámi bá ọ̀rọ̀ kan bọ̀ níwájú wọn fi yé wa nú ọ̀rọ̀ náà pé yálà zaka ni àbí sàrà àpìyàn finúfindọ̀ tó ṣe fún ara rẹ̀ a máa pa ẹsẹ̀ rẹ̀ a sì máa jẹ́ jẹ́ kánú àṣìṣe nù gẹ́gẹ́ bá a ṣe máa ń fi omi fi paná bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ a máa ṣe kí ni a máa pa dáadáa sàrà àṣìṣe a máa pa àṣìṣe rẹ̀ àti máa pẹ̀ṣẹ̀ rẹ̀. wà á mọ́tọ̀ wá ìdùnnú àlìṣtìmá ìyẹ́tù. eléyìí àwọn àǹfààní tí ń bẹ fẹ́ni tí bá ń yọ zàká nínú ẹ̀sìn iṣẹ́ tí zàká yìí yọ a máa ṣe nínú ẹ̀sìn nìyẹn fáwọn tó bá jẹ pé wọn ń ṣe hmm. ẹsìn yóò máa gbèjà wọn yóò máa gbèjà wọn yóò sọ wọn dẹni iyì lọ́dọ̀ Ọlọ́run láyé yóò sọ wọn dẹni iyì lọ́dọ̀ Ọlọ́run ọba lálùkìyà hàn ṣùgbọ́n tá a bá wo àwùjọ àwa mùsùlùmí àbí àwùjọ àwa èèyàn kí làǹfààní tí zaka ń ṣe níbẹ̀ ká fetí balẹ̀ ká gbọ́ra ẹ̀rọ. òfìdùn ọ̀làmọ́ òbí anáhà tó wá di ìlànà ṣírò rahama wal mahabba. àwọn àwọn onímọ̀ ni pé a máa sún àwọn èèyàn lọ síbi àánú zaka yíyọ tọ́lọ́wọ́n bá pàṣẹ pé ká yọ ọlọ́wọ́n bá gbin àánú kalẹ̀ lórí ilẹ̀ ni. wàlmàhábà. ó sì gbin ìfẹ́ kalẹ̀. wàtà álùfì. ó sì gbin ó sì gbin ká máa jọ tọmọ wàlẹ̀ ha kájọ máa ṣe àsopọ̀ kásìjọ máa tọmọ ọ̀yá àǹfààní tọ́lọ́wọ́n ní kí zaka ṣe lálẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni àfúrọ́dì mùsítàmà muslim. láàrin èèyàn kan oṣù ní mùsùlùmí ni àbí láàrin àwùjọ mùsùlùmí zaka àwùjọ tó má gbé yọ zaka ìjọmọ ìyá ọmọ wa ìṣàtò ìkẹ́ ọlọ́run yóò máa sọ̀kalẹ̀ sáwùjọ náà. wàtà sódò ájá tẹ̀lé fukọ̀rọ̀ ìwọ̀lìyàtà máa. tọ́lọ̀ máa ń yọ zaka zaka yíyọ a máa jẹ́ kí a máa ká máa rí bùkátà àwọn mẹ̀kúnnù gbọ́. Hmm. lára zaka yíyọ láti máa gbọ́ bùkátà àwọn mẹ̀kúnnù àwọn aláìní àwọn tálíkà. wàlíyàtà máa a máa gbọ́ bùkátà àwọn ọmọ òrukàn iṣẹ́ zaka wá ṣe láwùjọ náà. wàlímàdì òní. kò wá sí tàbí ṣùgbọ́n àwọn pé owó ni wọ́n yà náà ká tó ṣe nǹkan kan tí gbèsè bá fẹ́ mú wọn lọ ká yọ zàká fi bá wọn san káyọ̀ zaka fi gbà wọ́n là káyọ̀ zaka fi gbé wọn dìde ká má bàa kúkú rònú. wàlmàkùrù mi. ara àwọn aṣẹ́ tí zaka fi ṣe láwùjọ ni pé àwọn kan máa bẹ ọwọ́ wọn ò ní tó ẹnu àlùmàkùrù mi náà àwọn tó ṣe pé wọ́n á ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ títí àmọ́ ọwọ́ wọn ò ní tó jẹun kò ní tó gbọ́ bùkátà kò ní tó tọ́jú aya wọn ṣùgbọ́n àwọn náà nídìí kan gbáyé àfi zaka fi nà wọ́n. wàzàwìlì hàn àwọn kan ní ẹni eh, tó ṣe pé bùkátà ń fẹ́ gbé lọ wọ́n ń hmm. ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe tán ṣe kò kájú bùkátà wọn hmm. ọmọ ń bẹ lọ rẹpẹtẹ hmm. tọ́lọ̀ ní máa ń fún yàn ìyàwó ń bẹ lọ rẹpẹtẹ tọ́lọ̀ máa ń fún yàn ìbẹ̀ ló lówó bó ṣe lówó rẹ̀ tó kò níjọ ọmọ kan lọ kò gbọ́dọ̀ wá bínú pé ṣé mi máa lọ fowó tèmi tọ́jú ọlọ́mọ mẹ́wàá ṣé màá lọ fi tọ́jú wàlà amni làwọn. iṣẹ́ tí zaka wá ṣe láwùjọ ni pé a máa jẹ́ kọ́kàn balẹ̀ kálàáfíà kó wà kárí ẹsẹ̀ gbé kalẹ̀ ká dáadáa wàlá amúnù káwà lérí ìfọ̀kànbalẹ̀ ẹ lọ́dọ̀ gbogbo àwa láwùjọ gbogbo àti ìsàkábá tí ń jẹ́ iyọ̀ tí kò sí pé nìkan ń de pamọ́ yóò máa fa kọ́kànbalẹ̀ olówó máa rìn àríyàn hmm. láríkà náà máa rìn àríyàn hmm. ọkàn ló balẹ̀ kò ní síjà kò ní sí wàhálà. wàdà balẹ̀ ulama fi azal majali anna zakata tukharibu alfakiri. àwọn onímọ̀ wa rí pé tọ́ iṣẹ́ tí ọlọ́run bá ní kí zakawa ṣe láwùjọ ni pé a máa gbógun tí ó ṣì àdúgbò táwa gbẹ̀yìn yọ zaka ol olóṣèlú onípọ̀ níbẹ̀ ìlú táwa gbẹ̀yìn yọ zaka àwọn aláìní ò ní pọ̀ níbẹ̀ ṣùgbọ́n táwọn ọlọ́lá bá lọ ṣe mítìnì pé àwọn mẹ̀kúnnù lu àbí jẹ wọn ah, wọ́n padà ríbìnú ọlọ́run ọba nítorí pé zaka ọlọ́run ní ká yọ zaka nítorí ká lè gbógun tí ó ṣe ní. fi àwùsá ti mùsùlùmáyìn. ní gbogbo àwùjọ ibi táwọn èèyàn bá wà. wàtòkì mùtàkà fún. a sì máa jẹ́ kí kọ́ kẹsẹ̀kẹsẹ̀ kí gbogbo èèyàn rí nǹkan fi sẹ́nu díẹ̀ zaka máa jẹ́ kí bẹ́ẹ̀ kó kárí. وتنزع síkìlà fòkàrà ìlànà àgìníyà. zaka máa jẹ́ kí mẹ̀kúnnù tó fẹ́ bínú olówó kó gbé bínú kalẹ̀ oníkèéta olówó mọ́ pé kí ló ha wọ̀ hmm. kí ló ha gbé hmm. kò ní jáde mọ́ lẹ́nu mẹ̀kúnnù ìbínú orí tí máa ń bẹ lára tálíkà sí olówó zaka ama ṣe kí ni a máa gbà náà. wàtò kan lílu minal mumarasati al akhlaqiyati wal ijtimaiyati sayyi'a zaka tún máa jẹ́ kí àwọn ìwà tí máa ìwà bí ìwà bí ìwà bú tí máa ń ṣẹlẹ̀ láwùjọ níbi àwọn ìwà ìwà tí ò dá táwọn èèyàn máa ń hù zaka máa dá dúró táwọn olówó bá ń yọ zaka tí wọn ò bá dá tí wọn bá máa dá owó jẹ zaka máa ṣe kí ni a máa dádúró eléyìí náà ni ibi tí a fìtì síná tá a bá ti padà wá nínú ìhà kejì hmm. a tún máa tẹ̀lé jama iṣẹ́ tí zaka ṣe láwùjọ ó pọ̀ hmm. bàbá tí ń bá bọ̀ a tún máa bá pàdé. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin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 zaka bí yàn bá táwọn ọlọ́lá bá ń yọ zaka nínú owó wọn hmm. a máa paná àbínú orí tí máa ń bẹ lọ́dọ̀ tálákà sí olówó hmm. tí olówó bá yọ zaka fún tálákà àánú ẹbí ẹ̀ hmm. tó yọ zaka fún tálákà àdúgbò rẹ̀ tó yọ zaka fún tálíkà mọ́sálásí rẹ̀ hmm. tó zaka fún àwọn ìmáàmù lu wọn tí wọ́n gbọ́dọ̀ máa yọ zaka fún. nítorí pé ẹni tí ó máa gbà ń ta ń záhùn lè a máa yọ bínú orí a sì máa yọ kéèta tí máa ń jáde lọ́dọ̀ mẹ̀kúnnù lọ sára olówó. tí mọ́tò olówó ni máa dálù ń gbogbo gbà. tí mọ́tò olówó ni máa dálù ń gbogbo gbà tí wọ́n ní máa ṣiṣẹ́ yìí a. àwọn ìwà burúkú kan ń bẹ tí máa ń kó lọ́dọ̀ tálíkà hmm. ńgbà tí ò bá rí jẹ ńgbà tí ò bá rówó ná tí zakaba ń dọ́dọ̀ wọn bó bá tiẹ̀ kéré tí wọ́n ń gbà ẹ rí i pé yóò máa paná fìtínà hmm. yóò sì máa paná wàhálà àwọn àwa jàgídíjàgan máa ń lọ́dọ̀ mẹ̀kúnnù tó jẹ́ oníbinú orí ni hmm. zaka máa paná ń ni. kò sí nǹkan tó máa ń fa wàhálà kí wàhálà ládùúgbò ni tó kọjá òṣì tó hmm. kọjá ìrìnà bí àwọn bá sì ti rówó ná tí bá ń rẹ́ni tí ń dá fún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa pòṣé ni ibi hmm. òṣè pípa ni máa ń bẹ̀rẹ̀ hmm. títí yóò máa wà yóò máa lọ débi pé kí láti ẹ̀ ṣe fún ká gbádùn hmm. kí láti ẹ̀ ṣe fún kó yé ṣe fáàrí kí láti ẹ̀ ṣe fún kó lè bójú wà wá náà kí wàhálà bá ti bá tó bá kígbe ẹgbàmígbà mi ṣe bá mẹ̀kúnnù náà lákọ lọ síbẹ̀ tábà sì ti lọ n tó yẹ ká gbà á bèrè lọ́dọ̀ rẹ̀. wàyù fi dúró lọ́mọ anasaka taka natifil nsúrẹ́lì ìsìlámíyàtì alimadiyàtì awọ́lùmọ́sás sàtún dọ̀mọ́ nílísìmọ̀ ayé. àwọn onímọ̀ fi yọ pé nígbà tí ìsìlámù fi wà lójú ẹ̀ náwọn hmm. ìgbà láéláé táwọn àwọn lọ́balọ́ba tí wọ́n ń jẹ́ olóyè nínú ìsìlámù àwọn tó ń jẹ́ lọ́balọ́ba nínú ìsìlámù lánàá ohun tí wọ́n kọ́kọ́ gbé kalẹ̀ òun náà ni àyè kan tí ó jẹ́ àyè àwùjọ Hmm. àyè àwùjọ tí ń jẹ́ sans social lónìí hmm. sans social ní ń jẹ́ nínú France lónìí hmm. àyè àwùjọ tó ṣe kí wọ́n mọ ibẹ̀ náà ti máa yanjú ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù ibẹ̀ náà ti máa yanjú ọ̀rọ̀ àwọn tọ́wọ́ wọn ò tó ẹnu ibẹ̀ náà ti máa yanjú àwọn àwọn oníbùkátà pípọ̀ torí oríran àwọn èèyàn ti ń bẹ láì nìyẹn àríbẹ́ ibẹ̀ ni wọ́n gbé kalẹ̀ àwọn ẹni àná ibẹ̀ ni wọ́n gbé kalẹ̀ kí wọ́n máa ṣe. wàkọ́dí káńdà lẹ́ka kí mo máa nú tọ́yẹ sí mọ́ àwọn àmọ́ àlàsàkáàtì wàsádàká jẹ́ tìlífùkọ̀rọ̀. àwọn tó bá jẹ́ aláṣẹ nígbà náà hmm. lójú ọ̀nà Islam wọn a máa dá nǹkan kan lẹ̀ láti wọ́n gbófin kalẹ̀ lófin tí ó máa kó zakájọ hmm. lófin tí ó máa kó zakájọ irú ẹ̀ náà ń pè ní bẹ́ẹ̀ tó lè máa hmm. àbí bẹ́ẹ̀ tó zakat hmm. wọ́n da kalẹ̀ nígbà náà wọ́n máa wá gba zakat lọ́dọ̀ àwọn olówó àwọn ọlọ́lá wọ́n máa gba zaka oúnjẹ zaka aṣọ zaka agbá zaka àwo wọ́n máa kójọ síbẹ̀ kí náà máa ṣe wàsádù kájà tó ló fún wa láti lè máa dí wàhálà tí ń bẹ lára àwọn tálíkà láti lè máa fi gbọ́ bùkátà wọn aláìní wọn a máa gbà ìwọ gbà ìwọ gbà ẹni tó yẹ kán fún díẹ̀ ẹni tó yẹ kán fún díẹ̀ wọ́n pe yóò sì kárí nígbà náà àwọn ọlọ́ba ọlọ́ba jọ́nà lọ́hùn ìyẹn ni wọ́n fi kalẹ̀. lára abẹ náà ni wọ́n tún dá ọ̀nà aṣẹ́lẹ̀ hmm. torí pé ká máa fúnni jẹ ní gbogbo gbàkóràn hmm. àfi ká dá ọ̀nà aṣẹ́lẹ̀ pé tọ́ ẹ̀yin mẹ̀kúnnù wọ̀nyí kílẹ̀ lè máa ṣe. Hmm. iṣẹ́ ò lẹ́ẹ̀ máa ṣe tẹ́yìn náà máa rówó bóyá látara owó tẹ bá ń rìn ẹ̀yin náà ẹbí ẹni tí ó máa yọ zàká hmm. wọ́n máa gbé nǹkan kalẹ̀ tí wọ́n fi dáṣẹ́ lẹ̀ àwọn sam social jọ́nà lọ́hùn wọn a hmm. máa wo àmẹ̀kúnnù tí ń bẹ láwùjọ kí ni wọ́n lè máa ṣe tí ò lè máa fún àgbọ̀n. Hmm. ó da wọn wà bí a ṣe ra igi àtòkù fún táwọn kí ni wọ́n lè máa rọ alágbẹ̀dẹ ní ẹ́ kí ló lè máa ṣe lóríṣiríṣi nǹkan táwọn náà máa ṣe hmm. tí ó máa di kínní lásìkò tá a wà yìí nìkan sọ pé tọ́ ìmáàmù kílẹ̀ lè máa tà jẹ́ hmm. lè rà kankan tà tọ́ọ̀bù fún bàbá kílẹ̀ iná lè máa ṣe kan ṣe kàbí nìkan kó máa ta kìrìdì gba sẹ́ńsàmìlì kó fi bẹ̀rẹ̀ bá nìyàn kó fi bẹ̀rẹ̀ tó bá dọ̀dún tí ń bọ̀ tó bá jáde níbẹ̀ iná ẹ̀yọ zaka níbẹ̀ ẹ̀ríbẹ̀ ìbẹ́ làwọn aláṣẹ ẹjọ́ náà lọ́hùn tí wọ́n ṣe tí wọ́n wá iṣẹ́ fáwọn mẹ̀kúnnù ẹjọ́ náà lọ́hùn tí òfin síyà tí òfin síbìnú rí. kàmá kánà yẹfọ́lù khalifatani umar bin al-khattab wa umar bin abdulaziz. àwọn tá a rọrọ wọn kà àwọn tá a rọrọ wọn kà tán mú yẹn ní kókó tí wọn ò fi ṣeré tí wọn ò sì gbàgbẹrẹ inú wọn ni khalifa wa umar Ibn Khattab hmm. gbogbo náà la mọ̀ pé kò gba ọ̀lẹ láyè hmm. kò gba kájọ́lẹ̀ láyè rárá hmm. bẹ́ẹ̀ ni kò sì gba kóníbàárà máa káàkiri kó máa tọrọ ó wáṣẹ́ fún gbogbo wọn látara zaka tó gbà lọ́dọ̀ àwọn olówó lọ́dọ̀ àwọn ọlọ́lá ó wáṣẹ́ fún wọn gbà tó de khalifa wa karùn-ún tó ń jẹ́ Umaru abdulhamid aziz tó kọ rẹ̀ papọ̀ mọ́ Umaru ti bí òun náà tún mú ọ̀nà bẹ́ẹ̀ ó ń gba zakajọ láti lè máa wáṣẹ́ fáwọn aláìní jama iṣẹ́ tí zaka ń ṣe láwùjọ pọ̀ ó ń jẹ́ kí ẹni tíyà ń jẹ kí àwọn máa jẹ ẹ́ mọ́ hmm. ó ń jẹ́ kẹ́ńtàrà ni kó máa ní mọ́ táwọn olówó bá ń yọ tán bá mọ̀ pé ẹ̀tọ́ ọlọ́run ọba ní gẹ́gẹ́ bọ́lọ́run mọ̀ sọ pé àlùmáàlùmáàlùláàrì hmm. owó tí ń bẹ lọ́dọ̀ yẹn èyí kọ́lẹ̀ ní àfúnṣọ́wò ni ọlọ́run ló lówó. wàbí zakati dúdọ̀ hírù mùsùlùmí ìmáàdìyà mìnàlfàkìrì. kẹwàá rí zaka a máa fọ àwùjọ mọ́ a máa fọ àwùjọ mọ́ tán máa ń yọ zaka a máa fọ àwùjọ mọ́ níbi níbi nǹkan tán fẹ́ máa lò tí ó máa gbóṣìkò. wàlúbùsì wàlúkèrè máa. yóò sì máa yọ eré ibú láwùjọ. wàtàṣà olè. yóò sì máa yọ ká máa tọrọ bára pé ènìyàn bá bò ó ká máa yọ zaka tán pé mùkúnnù mẹkúnnù ti ń ṣe bára kàkì tí ẹ lè tẹja. Hmm. tí ẹ lè tẹja ká rẹ ẹja fún yín ká sì lè tẹ fún yín tẹ ká máa jẹ́ kí oríṣiríṣi ọgbọ́n máa jáde táwọn mẹ̀kúnnù òní fi pọ̀ nígboro táwọn oníbàárà òfin pọ̀. wàtòtà ríruwú nẹ́fù sí aminal gbógúdì. a sì máa fọ ẹni tí ń yọ zaka máa kó níbi gbogbo ohun tí ń jẹ́ bínú eré àti kéèta àwọn èèyàn ní bínú ẹ̀ mọ́. wàlà kékeré wàlà kásádà. àti kéèta àti bínú orí àtẹ̀gbà àtẹ̀gbà àti kórira. ìzàká hmm. yọ máa jẹ́ kí kórira wọn sì zaka àwọn ìyá wa dáadáa nù ni hmm. àwọn bàbá ẹyọ àṣesàrà ni wọ́n àṣegbá ni wọ́n kèéta ìkórira ò ní sí i ṣùgbọ́n tó bá gbówó dání tẹ́nìkan ò bá ẹ ná hmm. tẹ́nìkan ò bá ẹ jẹ tó jẹ́ pé ilé mihaya ló ń kọ́ káàkiri hmm. ilé tó padà fi rẹ̀ wọ́n ò ṣe nǹkan kan láti gbérí là láti kó àwọn èèyàn yọ kó nínú wàhálà káti ẹ̀ máa fi yẹn ròyìn yẹn tó bá sún wá ọ̀pọ̀lọpọ̀ lágbájá hmm. ọ̀pọ̀lọpọ̀ lágbájá ìyàwó bá jẹ mí jọmọ ìyàwó bá jẹ mí jọkọ ìyàwó bá jẹ mí jẹyàwó hmm. ọ̀pọ̀lọpọ̀ lágbájá kí ló tó tó yẹn ká máa fi nǹkan dáadáa ròyìn yẹn. wàtàsí wá bí kùsù sílmàjá lílíkìtì sọ́ọ́dí. tábà wo ara wo ni jàkà ń dá lára owó lọ́dọ̀ olówó. Hmm tàbá wá wo kí ni àǹfààní tí ń bẹ fún zaka lọ́dọ̀ ajé lọ́dọ̀ alájé hmm. tàbá fẹ́ wo kí ni kí ni kí ni iṣẹ́ pàtàkì táǹfààní àǹfààní tí máa ń yọ lára zaka lọ́dọ̀ ẹni tí bá ń ná owó náà gẹ́gẹ́ bó ṣe yẹ kí ni zaka ń ṣe lára tiẹ̀ gẹ́gẹ́ tí tàwùjọ la gbọ́ nì àti gbọ́ tẹ̀sìn a sì gbọ́ tàwùjọ nísìnyẹn owó gangan tá a gbé dání àtẹni tó gbé dání kí iṣẹ́ òun ni zakai òun ṣe lára rẹ̀. yóò akíndúlé wùlámà wà ná zakata tó wá di amalana azima fi iná aṣèlèkìtì sọ́ọ́dí. àwọn onímọ̀ fi ń fi rinlẹ̀ wọ́n fi ń rinlẹ̀ wọ́n sì ń kàn án nípa hmm. pé kò sí kòyà àní àní ò sí níbẹ̀ iyèméjì ò sí níbẹ̀ ẹni bá gbówó dání tó ń jẹ́ pé iṣẹ́ ní í ṣe ní fi ń yọ zàká yàtọ̀ sí ẹni ń jalè fi yọ zàká hmm. ẹni tó jẹ́ pé iṣẹ́ ní í ṣe hmm. ní í yọ zàká tó ń yẹ wàhálà tó ń yọ zàká tó yẹ pé ó náà wá ń bí si tí yọ zàká bá wọnú ẹ̀ àwọn onímọ̀ fi ń yé wa wọ́n sì ń kàn án nípa wípé zaka ń kọ́ yóò ṣe yóò ṣe jẹ́ tó lágbára amalan azima yóò ṣe jẹ́ tó lágbára nínú owó tó gbé dání yóò sì ṣe tó lágbára lára òun náà. wàtà kí kò tẹ́ mẹ́yàtì. yóò sì mú àrídájú ìdìde dàgbàsówó tó mú dání. Hmm. owó tó mú dání ni zaka ó máa fi dá lójú pé owó náà ní parẹ́ hmm. owó náà máa dàgbà sí ni bí ìgbà tá a fi irúgbìn lélẹ̀ tá a hmm. wá ń fún lómi ẹ rí i pé irúgbìn tá a fi tá a ń fún lómi ni yóò máa dàgbà yóò máa dàgbà tí n bá ń bẹ ní igi kékeré yóò padà di igi ńlá yóò padà dígí o máa ṣèso bẹ́ẹ̀ ni zaka máa ṣe nínú owó tá a fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni zaka máa ṣe nínú ọlá tá a gbé dání yóò máa jẹ́ kó máa ṣe mí kó sì máa dìde dàgbà. lè ana tẹ́mu náà lè tìǹà. tó gbé zaka tí o bá zaka tó ń yọ nínú owó rẹ yẹn òun ni ó jẹ́ kó má de owó pamọ́ hmm. ẹni tí bá ń yọ zaka ò ní de owó pamọ́ kí ni túmọ̀ de owó pamọ́ ni pé ká lọ blọkí owó sí kọ́ọ̀nù hmm. ká blọkí owó sí kọ́ọ̀nù káàtì má gba nílé hmm. káàtì má bì kankan pé hmm, èyí ṣe hmm. ìníyọ kankan níbẹ̀ ibẹ̀ ló fẹ́ gbé ẹni tí bá ń yọ zaka yóò máa fẹ́ ṣòwò fikún bóyá zaka àpò márùn-ún ló yọ lọ́dún yìí zaka àpò márùn-ún ò tilẹ̀ lè sí láṣọ pé àgbẹ̀ pé àpò méjìlá àbí fẹsẹ̀ mil ló yọ lọ́dún yìí tó jẹ́ pé ìmánì ló fi yọ kò ní dé owó kan pamọ́ yóò lọ tún máa fi owó ẹ̀ fi ṣiṣẹ́ kó lè di sẹ̀ká lọ́dún tí ń kó lè di títí tí wọ́n fi lọ mílíọ̀n mílíọ̀n mílíọ̀n zaka máa jẹ́ kó o máa dàgbà máa jẹ́ kó o máa lọ kó o máa bọ̀ débi pé zaka náà yóò máa owó náà yóò máa fi pọ̀ sí ní gbogbo wa. bàbá kọ́ ọ̀làmù àlìsáàkì náà. kò ní lè jẹ́ kí kò ní lè jẹ́ kó owó bàjẹ́ a máa a máa fẹsẹ̀ owó rinlẹ̀ hmm. zaka yìí a máa fẹsẹ̀ owó rinlẹ̀ owó ò ní sálọ hmm. owó ò ní dẹyẹ kó fò lọ hmm. owó ò ní dọlọ owó ò hmm. ní bàjẹ́ èyí tó ṣe ẹnìkan tí ayé rí ayé ń gbòòrùn owó lára rẹ̀ hmm. jàmọ́ ẹ̀jẹ̀ ayọ̀ zakaka sí ni a mọ̀ pé ta bá ń dé òpin wá sí i láàmú tàn yín wá àmọ́ ẹ̀jẹ̀ asáré mu wá láàrin méjì ń bí arákùnrin yìí ayé ń gbóòórùn owó lára rẹ̀ hmm. òun ò sì mọ̀ pé owó náà ní máa ń rùn pa àwọn èèyàn tó máa ń fi mọ̀ pé lágbájá olóòdò bá máa wọ aṣọ àkíláyà. Allahu o bá torí ẹ kó má fún ara rẹ lẹ́tọ̀ọ́ rẹ wọ́n mà hmm. torí pé àwọn màsán kan ló ń bẹ̀ níṣẹ́. Allahu Akbar dáadáa. báńkì kan ló ń kówó lọ. bẹ́ẹ̀ni. bó bá sì ń kó pamọ́ sí ọ̀dọ̀ wọn kan ló ń jẹ wọ́n máa sọ iye owó tó wá ń jẹ hmm. owó ni wọ́n ń tú àṣírí olówó. kó má bàa wá rí bẹ́ẹ̀ arákùnrin wa kó gbogbo sínú ṣakíṣakí hmm. ló di bàǹdìbàǹdì ló fòrú rì ló lọ wò kan nínú àwọn ilẹ̀ rẹ̀ ó wá lọ wa kòtò síbẹ̀ kò jẹ́ kẹ́nìkan bá wa kòtò dépò táwọn àmì tó wà ó kọ́kọ́ gbaṣẹ́ wàhálà yẹn ná oh! ó wa kòtò fún gbogbo àwọn ṣakí ńláńlá wọ̀nyí ó wá kó pamọ́ síbẹ̀ Hmm. pé ṣebí wọn ṣebí wọn ń gbóòórùn ẹ̀ náà fi mọ̀ pé mo lówó lọ́wọ́ ó wá dé gbogbo ẹ̀ pa ó wá gbin igi kékeré kan tí ó máa fi dàbí náà mà jàmá tilé ló wá tán yìí hmm. owó ti ń nánlé ṣé tá bá ń yọ nínú owó ó torí ẹ̀ ó dá gbogbo iṣẹ́ dúró hmm. pé èyí tá a kó síbi ká tó na tán a ti lọ. Allahu Akbar. a ti lọ. Hmm. èròǹgbà tiẹ̀ nìyẹn tí ò mọ àrà tọ́lọ̀ ń fẹ́ dá. Allahu Akbar. gbà tó wá rí pé tilé tóun tọ́jú sílé tí ń lọ fẹ́ rí gbà náà kò wá aṣọ tó mọ́mọ́. Hmm. ó bẹ̀rẹ̀ sí jẹ́ bí mẹ̀kúnnù ń pè òṣì mára. àwọn tí máa ń fúnjẹ kò fún ajẹ mọ́. kí ló wá ṣẹlẹ̀ ó wá lọ ńjọ́ kan pé tọ̀ ẹ yá lọ gbé ṣàkìtàn wálé. Hmm. ìgbà tó débẹ̀ igi tá a gbèsè lùtẹ̀ ti dàgbà kò mọ̀ pé àwọn owó tóun kó kalẹ̀ ló di àǹgírẹ̀ náà tó hù. Allahu Akbar. àwọn owó tó wá kó pamọ́ tó kó pamọ́ sínú ìṣàkí gbogbo ẹ ti dán lọ. Allahu Akbar. làfà àwọn fi kúrú pé màlúù bàkìlù hajara màlúù bàkìlù hajara màlúù bàkìlù hajara màlúù bàkìlù hajara. owó àwọn ti dán lọ. owó àwọn ti dọ̀rọ̀ wá káwọ́ ọ̀fọ̀ sórí pé yéè èyí tí ó ti gbowó sílé tí ó máa yọ zàká nú ẹ̀ tí ó máa fún àwọn mẹ̀kúnnù nú ẹ tí ó máa tọ́jú àwọn mọ̀lẹ́bí nú ẹ̀ tí ó máa tọ́jú ìlú gangan tó wà nú ẹ̀ ṣe bí èèyàn ní ó lè dáwọ́ iná àmọ ó gbé kalẹ̀ pé rárá èmi nìkan kọ́ ní ìmọ̀ jẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ máa gbọ́ wá sí bí tẹ́ ẹ bá kù sí ẹ máa gbọ́ ẹ̀yin àfáà yìí náà ẹ wá ná mà zaka tiwa náà là ń yọ yìí dáadáa a ah, ní ṣọ́ọ̀bù kan bì kan dáadáa ní zaka ń bẹ̀ àmọ́ àwọn náà ká tú tírà wò dáadáa ká yọ ìmọ̀ tí ó máa fi ọ̀nà mọ àwọn ènìyàn láì ní tijú wọn láti sòdodo fún wọn kó má bàa wá di pé ilimula alimu hajara ilimula alimu hajara kí màá tiwa náà má bàa dọ́ lọ níjọ́ ta bá fẹ́ yọ ọ́ ta fẹ́ fẹ́ lò ká má lò mọ́ olówó gbogbo olówó ti dọ́ lọ́jọ́ náà lọ́hùn nìyẹn. Hmm. zaka máa jẹ́ kí owó a máa gbèrú fikún kò ní dọ́lọ tí a bá ti yọ. wàṣẹ̀rọ lọ́hùn zaka dalẹ̀ àdá fi sàmì àti alájà níbi tí sọ́ọ̀dì dàlà àgbẹ̀nìyà. tàbá wo ohun ẹ̀ ní ká máa yọ zaka yàtọ̀ sí ti ń ṣe lọ́dọ̀ wọn ti ń yọ zaka gangan hmm. ẹ wá gbọ́n tó náà wá torí ẹ̀ka nítorí ká yọ zaka lè tẹ́ síkíyà láti lè wẹ ẹni tí ń yọ zaka mọ́ hmm. yóò wẹ̀ òun náà mọ́ gbẹgbẹ́ hmm. nìkan ò ní máa wọ́wọ́ lọ kó ṣe ń bẹ̀ àwọn olówó sì máa wà láì wà láì tàlà tó jẹ́ mo fẹ́ fi tà fún yín ní báyìí tó búra sórí yìí wá iye tí mo rà á gẹ́lẹ́ ni wọ́n ń gbé ta ló gọ̀ débẹ̀ ta ló gọ̀ débi pé n tó fi Taiwan ló lọ ní Dubai ló lọ ní hmm. iye tó fi rà á lọ́hùn náà hmm. náà ni ó gbẹjọ gẹlẹ wọn mọ hmm. ọ̀rọ̀ yẹn pa òun làwọn ìmọ̀ ń ṣe lásìkò tá a wà yìí promotion promotion ìwọ àṣẹ gbígbó adé okùn fún <laughs> tẹ́lẹ̀ owó tá gbọdọ̀ tá níjọ́ àkọ́kọ́ òun náà tà wọ́n wá dín èrè tá ń jẹ wọ́n dín ikù wọ́n gbé sí wọn àbàtò sí bí òun tẹ̀rẹ̀ náà lápò mẹ́wàá tẹ́lẹ̀ wọ́n lápò márùn àbọ̀ ni promotion ni àpò márùn àbọ̀ yẹn dandan èrè tó wà lórí ẹ̀ àmọ́ pàtó ò bá yẹ òpònú yóò mọ̀ ní ara ah, wọ́n ń promotion yóò lọ kó kíkọ̀ rà sílé tó bá ṣe sàárì ẹ̀ wọ́n tún gbówó padà sówó ńlá tó wà tẹ́lẹ̀ ẹni bẹ́ẹ̀ lè alóńgọ̀dé bẹ́ẹ̀. lè anára tùzákì ọ̀hún àgìrì wọ́n gbìyànjú náà ni. dáadáa. tẹ́ bá wá ń yọ zaka nínú wọn zaka tẹ́ bá ń yọ yẹn ní òun fọ̀ wọ́n mọ́ níbi àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́ẹ̀pẹ́ tí ń bẹ lérí níbi èrè àjẹjù níbi ìwà láyé rọ́tánbù níbi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n ṣẹ̀ nígbà tán lọ́wọ́ o. wá kò lò bá hàn. yóò sì máa fọkàn wọn mọ imá ni ó máa jókòó níbẹ̀. ká máa tó sákè àmúwàlà hàn. bẹ́ẹ̀ náà ni yóò máa fọ owó tí wọ́n gbé dání yóò máa fọ. wàtàkù musakatu wikayatan lilimali musaki. zakao máa wá jẹ gáàdì tó lágbára fún owó ẹni tí yọ zakari owó yẹn ò ní bàjẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ sọnù. mina diya ìwà dalavi. níbi sísọnù àti jíjóná. wà á máa nù làhùn mina àfáà. yóò sì máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún ẹni tó kó kàn bá gbàbìkan wọlé wọ́n gbowó àgbàná kan wá ní zaka ló fẹ́ dá a padà sọ́dọ̀ ní tó bá gbowó zaka yìí ó máa jẹ́ gáàdì tó lágbára níbi gbogbo ohun tí wọ́n gbowó jẹ́ gbogbo àwọn àdánwò ńláńlá tí máa ń ka hmm. àwọn olówó tí yọ zaka ní kò ní kàn hmm. wọ́n. wàtòtò kiri la mú wá lè wá wàtòtò yìí mú wá yóò fọ owó yẹn mọ́ yóò wá sọ owó náà lówó tó ń mọ́ gbogbo ìgbà tí bá ń sùn bá yóò máa sùn wọn ìfọ̀kànbalẹ̀ irú àwọn ọlọ́lá ọlọ́lá ọlọ́lá bẹ́ẹ̀ wọ̀nyí gba gáàdì hmm. zaka ni máa ń tọ̀ wọn hmm. ẹni bẹ́ẹ̀ àmọ́ bí yàrá bá gbowó lọ́wọ́ tí o bá yọ zaka nù àyà ọmọ ajá ni ká tó hmm. so yóò ní so ní ẹjẹ òun kọ́ nínú bàbá yìí ká tó ṣe ẹ òun kọ́ nínú bàbá yìí wọn bá ní fọkànbalẹ̀ lọ́la pé wọn ò rí zaka nínú owó náà lèkọ́lì sallallahu alaihi wasallam. bọ́lá tá a nábì sọ fún wa náà rọ rẹ̀ báyìí wípé. máa nẹ́kọ̀sọ ti sọdọ́kọ̀ tó ń mi máa lè ṣe yún. anábìwá Muhammad jẹ́ ọmọ ayé wa pé táwọn ọlọ́lá bá mà ní wọn ò ní máa dé owó pamọ́. Hmm owó kì í bàjẹ́ fẹ́ni tí bá ń yọ zaka owó sì í sọnù fẹ́ni tí bá ń yọ zaka anábìíní máa ń nakọ sọdakọ́tù mi máa lè ṣe owó nǹkan kan kì í dín nínú owó sàrà àkọ́ni máa ń tán owó èèyàn sàrà àzàká kì í tán owó oh, ìnákùnà oh. ni máa ń tán owó iná àpàtọ́lọ́wọ́ bá ọ̀rọ̀ èèyàn ni máa ń tán owó zaka kì í tán owó sàrà kì í tán owó àmọ́ bí wọ́n bá ti di pé ó bọ́ iná nàkùnà. tíwádé náà sọ pé ha yé kí mo ṣe yìí kí mo ṣe yìí ìnákùnà ló sùn débẹ̀. fàṣàkàtú ìbádàtú nítorí pé ìbádà ni ó sì wọn sí bá náà nísì. Hmm. jàmọ́ ó lè yóò dágbó na yàrá yóò na yàrá olé lórí ni ọmọ olé lórí ni olórí ni ọ̀rẹ́ ni yóò na gbé làákàyè kan tó tí o jẹ́ nàkúnà o tọ́nà bá ní káyọ̀ ó wá pọ̀ ju àrírú ẹ̀ mílíọ̀nù kan ayọ̀ bẹ̀ sẹ́mi. dáadáa abẹ́ kọ́ afa ó wá pọ̀ ju káti ẹ̀yọ sẹ̀ká mi nínú nínú mílíọ̀nù kan kí ló wà jẹ́ ó sì dágbó níbi ìnákùnà yóò ná sẹ́sàn mi lẹ́sẹ̀kẹsẹ̀ káyọ̀ sọ pé lágbájá ni ó tàmàdù oh. ni ó ẹni bẹ́ẹ̀ ó oh. wà tán Oh. àwọn mẹ̀kúnnù ọmọ àwọn òpin ah, eléré ibú ni bàbá yìí olágbólé wa ah. eléré ibú ni ìyá yìí olágbólé wa ah. àti nǹkan báyìí ń bẹ lọ́dọ̀ ẹbí ṣe ná àpò mẹ́wàá mẹ́wàá àpò mẹ́wàá mẹ́wàá àpò mẹ́wàá mẹ́wàá ní iná hmm. sàkátọ́ lọ́wọ́n bá sì ní ká yọ kò ju nǹkan bí ń kan lọ nínú mìíràn kan. fàṣàkátó ìbádẹ́tù máa líyà tún. sàkátà rí yẹn ìbádà kan ni tó jẹ́ tówó. làrá àdárùwà àlètìsọ ní Hmm. Eh, zaka ní ìlapa tó ní ìlapa tó da lára owó tá a bá gbé dání. wàṣàrọ̀ Allahu ta'ala imtihana li ibadihi. ẹ wá gbọ́ ẹ̀yìn ẹ̀yà wa ọlọ́run ni mo gbé zaka wa kó máa jẹ́ imtihana kó máa jẹ́ ìdánwò hmm. ìdánwò ni mo fi zaka ṣe fún ẹ̀yin ẹrú mi kẹ́ lè mọ̀ pé ẹ wà nínú ìdánwò. wàtìbẹ́rẹ́ lè. ìṣẹ̀lẹ̀ àṣìṣe títí lówó dé yìí hmm. àṣìṣe títí títí ọlá dé ọlọ́run náà kan lẹ́jọ́ kàwé àwọn kan lọ́jọ́ kéwú Hmm. àwọn kan lẹjọ nájọ bínú mọ̀lẹ́bí hmm. àwọn kan lẹjọ dìde dàgbà nínú ìlú ìwọ ló ọlọ́ni mo gbé dánwò dé ìsàká ìdánwò ni. wà á ti bá lu sídìkì fún ìsìlámù. mo sì fẹ́ máa yẹ yín wò lérí bẹ́ẹ̀ bá jó lòdòdó nínú ìsìlámù yín lóòótọ́ ẹnu kọ́ la fi jẹ́ ìsìlámù hmm. ẹnu la fi jẹ́ ìsìlámù iṣẹ́ ta bá ṣe ọlọ́run ni mo gbé zaka wa láti lè mọ̀ bẹ́ẹ̀ bá tó lódodo nínú ìsìlámù yìí lóòótọ́. wà sí kàtà ìmọ̀ ni. mo sì fẹ́ wà láàfíà ìgbàgbọ́ yín mo fi gbé zaka wa tí àlàáfíà bá wà nínú gbàgbọ́ yín ìzàká ló fi hàn àbí ìzàká kọ́ ló fi hàn. dáadáa nígbà tí a bá ṣiṣẹ́ tó di mílíọ̀dẹ́ẹ̀ tí wọ́n jòkó pé ẹ̀yìn àfáà nígbà ní mílíọ̀nù kan zakami náà àwọn afáà sọ pé tọ ẹ yọ sáà mílíọ̀nù bẹ́ẹ̀ o wá wo kòtò náà mélòó tí sáà mílíọ̀nù lè gbé o. Allahu Akbar. ẹja dàbí ọgbọ́n ọjà rí hmm. àwọn afáà mi lọ́wọ́ aládùúgbò yẹ pé báyìí fún wọn àwọn àyà mi lọ́wọ́ ẹ yóò máa pa pàrọ̀ ní o tó ti dáadáa o ó sì mà dáadáa wípé òun ò yọ ẹ̀tọ́ tó yẹ kó òun yọ. Allahu Akbar. wọ́n dọ́gbọ́n sí o wọ́n dọ́gbọ́n sí oh. bẹ́ẹ̀ la sì rí àwọn ẹni ọlọ́ọ̀ká tó ń gbé àwọn a máa yọ gẹ́gẹ́ bó ṣe yẹ máa hmm. sì gbé kalẹ̀ sáwọn àyè tó yẹ bẹ́ẹ̀ lẹ́nu yóò ra àǹfẹ́lọ́pù Tom! deux millions ici, ní sì yóò sọ ó ti mọ owó tó jàká tó yọ ju deux millions là, là là là là là là là là là là là pour pour lọ jàká tó wọnú owó là ju deux millions lọ ní là ra nfìlọ́pù fẹsẹ̀mù fẹsẹ̀mù fẹsẹ̀mù là láti gbọ́ kó pe káre là òlu kó pe káre gbogbo là jàká ọdún yìí nìyẹn o là ẹ lọ fún àbẹnáṣe o là àbẹnáṣe o. wà á fi là ń fi wàhádìí rọ́bì hìn. là ni mo fẹ́ ma mo là ma ìfọkànsí àdéhùn tèmi ọlọ́run là ṣe ibo ni wọ́n fọkànsí là fẹ́ wọ ìfọkànsí wọn jẹ́ là fọkànsí àdéhùn tọ́lọ́run bá ṣe là fẹ́ ma kọ́lá sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí anabi Muhammad kí àtọ́lá kó wọn lọ sọ sọ́wọ́ ìfọ́ pé. sadaqatu burhan. ó ní sàrà ṣíṣe zaka ní jẹ́ bẹ́ẹ̀ sàrà zaka yíyọ burhanu ìmọ́lẹ̀ ní lára owó. yàní burhanu alá sìkàtì ìsìláàmù mọ̀kúrídì ha. ìmọ̀lẹ̀ ni ló jẹ́ lára ìsìláàmù ẹni tí bá ń yọ ìmọ̀lẹ̀ ìmọ̀nà ló jẹ́ lára ẹni tí bá ń yọ zaka sọ̀rọ̀ àṣìṣe ìmọ̀lẹ̀ ló jẹ́ lára rẹ̀. wà ìmọ̀nù bá zèlò á. ìmọ̀lẹ̀ ló jẹ́ ìmọ̀nà ló sì jẹ́ lára ẹni tí bá ń yọ zaka nínú owó rẹ̀. wà sí kọ́tù wú bí wádìí fi kọ́lé tààlà. ọlọ́run fẹ́ mọ kí ni ìgbàgbọ́ rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá tọ́lọ́ bá ṣètọ́nù ya ìdòkùnmọ̀lẹ̀ fàkẹ́ra. ọlọ́ni ẹ ló mọ̀ dáadáa àṣetánì tí ní ẹ má yọ zàká àṣetánì tí ń dẹ́rù báyìí pé bẹ́ẹ̀ bá yọ zàká owó tán àṣetánì tí ń dẹ́rù báyìí pé bẹ́ẹ̀ bá yọ zàká wọ́n pa yín tẹ́ bá jẹ́ ká mà pọ́ lọ́la ni wọ́n pa yín àṣetánì tí ń sọ bẹ́ẹ̀ sí lọ́kàn yàrá yẹn dọ̀kan olùfàgẹ́rà níran yín sí o àpàdà sí ibú níran yín sí o oh! àpàdà sí ìgbà níran àpàdà sí ìgbà láburú níran yín sí o. wàyà kúńbè fàṣẹ. yóò máa pa yín láti ẹ pé o gbọ́dọ̀ yọ ó bá yọ yóò tán mm. o gbọ́dọ̀ yọ yóò bàjẹ́ yóò máa lù ẹ́ ní gidi gbóngbó yóò máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún ẹ ó lè sọ̀rọ̀ ẹ̀dẹ̀ yẹn kó àwọn ìgbàgbọ́ àwọn ẹlẹ́yọ fún ọ mm. zaka tẹ̀ ń yọ fún ọ tán fi lọ gbádùn pẹ̀lú ọ̀yà wọn tí mo bá ní kí zaka ti tẹ̀ yẹn <laughs> dáadáa bí tó fẹ́ kí yà jẹ kó ṣe oúnjẹ tó dáa kó jẹ dáadáa òun náà wọṣọ nínú ẹdùn pé ah lágbájá báyìí ló jẹ ìpẹrẹ lọ́dún hmm. lágbájá báyìí ló jẹ ìwọṣọ lọ́yìn lágbájá báyìí ló jẹ ìjẹun tèmi náà bá dé ti ń ta tọ́fí díẹ̀ díẹ̀ lágbájá báyìí ni. wàyà múrukú ń bèrè bá a ṣá. ṣètò ló máa sọ nǹkan ẹ má yọ fún ọlọ́dún ìṣòro náà lẹ́ẹ̀mọ lọ́dọọdún bàtọ́ ló ń ṣe ìtọ́nà fún ẹ ní gbogbo wa náà yọ kó sinmi. wàlọ́wọ́ yẹ ìdùnkún mákìfìrọ́tà mí ni òwà fábílà. yóò máa sọ fẹ́ tó yẹ zàkà pé wọ́n ti lè máa fojú sí i lára lọ́dọọdún kí ló dé tó ń fojú sí lára lọ́dọọdún kí ló dé tó ń gbẹ̀yìn náà ni wọ́n máa pè á wọn ọlọ́run dá ọ náà lóhùn ní gbogbo ọba. wàhálà wàhálà ṣe ọlọ́run bí tẹ bá ń yọ zaka tẹ̀ ń ṣe sàrà èmi ọlọ́run bá yín máa foríjì yìí wàlláhu wasi'un alim. wasi'un alim. pàtàkùnlá. ọlọ́run bá ní ẹ̀wọ̀n ọlọ́run bá lọ́ba tó ṣe pé àdéhùn tòun ga owó sì pọ̀ lọ́dọ̀ tóun tóun máa ń búrẹ́ tó máa ń ṣe dáadáa. pàtàkùnlá ibadallah. ọlọ́run ní mo pè yín ẹrú mi ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run. wà á dú zakata amwalikum. ẹ yọ zaka nínú owó yín nítorí tí zaka fẹ́ ṣe lára yín. ìbàdàn bíra nùfò ṣe kóhùn. ẹ jẹ́ kó wọn wá láti inú ẹ̀mí kẹ̀ máa yọ ẹ má retí kẹ́nìkan ṣe wá àṣẹ fún yín náà lọ́ lọ́dọọdún ẹ máa yọ tásìkò náà bá ti tó ẹ máa yọ kó máa jẹ́ dùnú fún yín pé àsìkò tí ń tó bọ̀ kẹ máa wà lérí páyà kẹsì máa yọ. tòfó lè wo. ẹ ṣòrire. wà tó sẹ́yìn do. ẹ jèrè ẹ sì ṣòrire. yaqulu Allahu ta'ala. gbogbo ọ̀rọ̀ ọlọ́run bá kan kì í ẹ̀ wá gbọ́n tó lọ́run bá sọ tẹ̀lé ọ̀rọ̀ ni. innal ladhina amanu wọ́n gba ẹ̀mí ọlọ́run ọba alágbára lèmi ọlọ́run ọba ẹlẹ́sàn tó bu háyà lèmi ọlọ́run tán gbà mí gbọ́ wà á mi ló sọ̀lẹ̀ rà. wọ́n fọkàn síbẹ̀ wọ́n wá ń ṣiṣẹ́ dáadáa wọ́n ń dun àwọn èèyàn nínú wọ́n ń fún ẹni tí wọ́n mọ̀ wọ́n ń fún ẹni tí wọ́n mọ̀ wọ́n ń fún wọn mọ̀lẹ́bí wọ́n ń fún wọn nínú jàmá wọ́n ń fún wọn nínú ìlú wọ́n ń fún wọn lókèrè gangan wà á mi ló sọ̀lẹ̀ rà. wọ́n ṣiṣẹ́ dáadáa ọlọ́run á fi méjèèjì di pẹ̀lú ẹ̀ hmm. tó bá ń ṣe dáadáa tó ń ṣe sàárà tó ń tọ́jú àwọn èèyàn tó ń dùn èèyàn nínú wọ́n fi wákàtí ilẹ̀ wà á kọ́ ọmọ sọ̀rá tí wọ́n sì ń ṣe tán tí tán tú wákàtí wọn tí wọ́n jẹ́ ọjà. wà á tẹ òzàká. lẹ́yìn gbogbo dáadáa tán máa ń ṣe tí zaka bá tún dé àsìkò zaka bá dé ọ̀kan lòun láàrin ọdún hmm. ọ̀kan ni zaka láàrin ọdún gbogbo ètòkù sàárà ni ẹnìkan kọjá lẹ́bùn ni ẹnìkan pè yín ṣàdúrà fún yẹn fún ni sàárà làwọn ilé àmọ́ zaka ó jókòó ni lọ́dún yìí vingt million mo fi ṣiṣẹ́ lọ́dún tó kọjá ó ti di vingt cinq báyìí ó ti di quarante báyìí lọ́dọọdún tí wọ́n lé kún ní zakati náà yóò ti máa ṣe kí ni. yóò máa dàgbà fikún yóò máa dàgbà fikún yóò máa pọ̀ fikún. lahum ajiruhum inda rabbihim. ọlọ́run gbogbo ẹni tí bá ń yọ zaka bẹ́ẹ̀ lahum ajiruhum inda rabbihim ọlọ́run ẹ̀san wọn òun ọlọ́run ọba lòun ní ẹ̀san wọn ò sí lọ́dọ̀ èèyàn. wala khawfun alayhim wala hum yahzanun. ọlọ́run gbogbo ohun tí tí máa ń bá àwọn ẹni tí máa ń yọ zàká tí ì yọ zàká kò ní bá wọn. gbogbo ohun tí ń jẹ́ ìbànújẹ́ tán máa sọ pé irú kílẹ̀ yìí kò ní bá wọn. lọ́la wípé wọ́n ti ń yọ ìbànújẹ́ kò lára àwọn ènìyàn hmm. wọ́n yọ ìfòyà kò lágbolé àwọn ènìyàn ẹ̀rìn sì lè yọ mọ́ àlè máa yọ ìfòyà kò lágbolé àwọn èèyàn wájú kò sílé wọn. wọn ò ní rí wọn ò ní rí bànújẹ́ kọlọ́run wọlá ọ̀kánkán fi ta dé yìí gbogbo àwọn tọ́lọ́run bá fi bẹ̀rù rẹ̀ sí lákàn tí wọ́n ti ń ṣe ọlọ́mọdé àwọn padà sí. àmín ọlọ́mọ sì bọ́lá wọn jẹ́ lọ́kùnrin wọn lóbìnrin wọn orúkọ wọn ṣe dálá ìta wáyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bí bàtà ń polówó wọn ni àwọn ọkùnrin àlọ́dà àwọn alámùgbé lágbájá ẹ̀sìn yíyọ zaka ẹ̀sìn rántí wa gbogbo àwọn tí yọ zaka níkọ̀rọ̀ níkọ̀rọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́run ní bọ́lá yín. àmín tó tẹ́yìn lẹ́ ń gbé ìsìlámù ga hmm. ẹ̀yin lẹ́ ń jẹ́ kínú àmẹ́kúnnù máa dùn hmm. ẹ̀yin lẹ́ ń jẹ́ káwọn yẹn kó nínú fòyà ìfòyà onídélé tí yín kàlàáfíà wà fún ibẹ̀ làǹfààní wà kóre kóre yóò máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ibẹ̀ lọ́lá wà ọlọ́run ní bọ́lá yín jẹ́ o ọlọ́run ní bọ́lá yín jẹ́ ọlọ́run ní dọ̀rọ̀ yín wà láìlá ìlọ ọlọ́run wá ṣe àwọn náà wa bẹ́ẹ̀ kó ṣe àwọn wa bẹ́ẹ̀ ọlá àjẹkàn ṣe wọlé. kàrọ́jù yọ ẹ̀tọ́ ọlọ́run alá ah. nínú owó tánà kàrọ́jù yọ ẹ̀t sì tọ́ sí Allah káwó kówó wá tè kówó wá lè tún pọ̀ sí o lọ́dọ̀ bá tó lówó Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله